ẹ wo mọlẹ ẹ máa gbọ́ ìgbà mọlẹ ẹ máa gbọ́ èyí ló ní wá ẹ wo mọlẹ èyí ló ní wá èyí ló ní wá ìgbà mọlẹ èyí ló ní wá mọlẹ ẹ wá bá ní ṣe ẹ wo mọlẹ ẹ wá bá ní ṣe mọlẹ ẹ wá bá ní ṣe mọlẹ ẹ wá bá ní ṣe mọlẹ ẹ bá wọlé ẹ bá wa ṣe o ẹ ó ti ṣe ní ìtọ́lá náà ẹ jẹ́ kó ti ṣe tí gbogbo ìgbà gbogbo àkókò kákòókò ẹ jẹ́ kó máa rí ṣe ẹ má ní orí wàhálà ẹ má ní orí dààmú ẹ jẹ́ kí jó bíjó ẹ jẹ́ káyọ̀ báyọ̀ ẹ má jẹ́ kí n lè yọ pé kan ó ti ó ti ó ti dọ́gba ó ti dìjí ẹ má jẹ́ kí ìdí ẹ̀ kó wó ẹ má jẹ́ kó gbà náà kó túká ẹ eléyìí tó dálẹ̀ yìí gbogbo ọmọ inú bẹ̀ ẹ má jẹ́ kí wọ́n túká ẹ yẹ ọ̀rọ̀ ẹ má jẹ́ kó fọ òun bẹ̀ kẹ ẹ bá ní ṣe o kẹ Elédùmarè kó bá ní ṣe. ẹ bá ní ṣe kẹ Elédùmarè kó bá ní ṣe. sábàbalẹ̀ sábà kígbe. sábàbalẹ̀ sábà kígbe. àjàbalẹ̀ fọmọ ẹ̀ ṣòǹfọ̀. àjàbalẹ̀ fọmọ ẹ̀ ṣòǹfọ̀. aboyún ọ̀tán. aboyún ọ̀tán. ọ̀rọ̀ tán. ọ̀rọ̀ tán. kí bá fún ọ lóde lóde lóde ọ̀tán. kí bá fún ọ lóde ọ̀tán. lọ́jọ́ táyé wọ́n kọ mu sí. lọ́jọ́ táyé wọ́n kọ mu sí. sábà kígbe. sábà kígbe. àjàbalẹ̀ fọmọ ẹ̀ ṣòǹfọ̀. àjàbalẹ̀ fọmọ

ẹ ifá báyìí fà gùntàn á fi tọ́ fi lọ àtọ̀rìn wá ìyá adé àyàdé èyí tá a wí arí bẹ́ẹ̀ o a ṣe bẹ́ẹ̀ o àbàlá ìṣù ibà ní ewé ibà ní ìṣó níyọ̀ lófo ewé ẹni alura pákàleke pákàleke dàrú mi là bàbá sunkún aláìnísìn ẹ̀bọ̀ ọmọ náà ní orú ẹ̀bọ̀ ọmọ náà ó bẹ̀bọ̀ ní abẹ ó bí obì sílé ayé obì ẹ̀gbà obì sálèdè ọkùnrin aṣọ tí ẹ̀gbé àwọn ayé bá wí ìjọba bá òde ọ̀gbìn gbà nígbà kó dédé ìbílẹ̀ àwọn ayé bá òde ọ̀run tó bá tó omi ṣàṣẹ ẹ̀ ládàpọ̀ ìlú ayé mi o ẹ̀gbà òde ọ̀run kẹ́ gbóhùn ẹ̀ ṣàṣẹ gbogbo ta wí ẹ̀jẹ̀ orí bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ ṣẹ bẹ́ẹ̀ o àṣẹ òrìṣà lẹ́nu mi èyí tí mo wí ni kí rúmọ̀ ní gbà àṣẹ òrìṣà mi nípa ọjọ́ ìgbà.